الحمد لله العظيم الأعظم والصلاة والسلام على سيد العرب والعجم نبينا محمد وعلى آله وصحابه أجمعين عباد الله اتقوا الله تعالى وعبدوا وقدروا حق قدره ولا تنكروا شيئا من نعمه وجوده عليكم ليلا ونهارا لأن الله هو المسؤول يسأله كل من خلق يسأله كل ما خلق في السماوات والأرض قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن عباد الله فإن الله يري عجزة كل الخلق بجرثومة من الجراثيم وجند صغير ولا تستطيع الدول الكبرى العظمى من بني الإنسان مواجهة هذه الجرثومات إن دل هذا فإنما يدل على عظمة قدرة الله تعالى على خلقه وهو القاهر فوق عباده وهو القاهر فوق عباده وعلينا جميعا أن نتقي الله سبحانه وتعالى سرا وعلانية فإنه يعلم سرا ويعلم العلانية ويعلم كل شيء نسأله تبارك وتعالى أن يزيل عن العالم البلاء والوباء والمصاحب الكبرى أدوكو فو وباوا الله وباتي أدوكو هنا أني وباتي أطوب جلا أطوب جلوب ودار لا وباي الله يكما أدوكو فوني نتوري بوبوري tọ́tẹ́ ẹnìkọ̀ọ̀kan lọ́wọ́ kò wá látọ̀dọ̀ ẹnìkankan bí ìbá jẹ́ pé látọ̀dọ̀ ọlọ́ gbogbo àbáyọrí ní gbogbo òṣòro nílé ayé wa a lè rábáyọ àfikà kọjú sọ́dọ̀ ọlọ́wọ́ ọba wa torí ọ̀dọ̀ rẹ̀ nìkan àlàbáyọ wa bàjẹ́ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ ọlọ́run wa kọ́bọ̀ àwọn ará àtàwọn ìbádọ́lá ẹ̀yẹ orúsìn ọlọ́run a ń jẹ́rìí pé kò sọ́bá tásìn tó sì lẹ́tọ̀ sí káàmà sí lẹ́yìn ọlọ́run anábúwa Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹrú ọlọ́run ọba ní ìbádọ́lá ẹ̀yẹ orúsìn ọlọ́run ittaqullaha ta'ala yóò dá kí mi àti yín kálẹ̀ sàlékún bẹ̀rù ọlọ́run kama wo kí ní ń gbogbo tí ń ṣẹlẹ̀ pátá ẹni tọ́ka pé ọlọ́run wà a lè fọ́lọ́run ba níwọ̀ rẹ̀ tán kò sí bá a ṣe lè sin tó a tó kò lè dàbí sí tó gbogbo fún wa gbogbo ìdẹ́lá tọ́lọ́run ba ṣe ni ní wa èyí tá a mọ̀ àtẹ̀yí tá a kama fi ojú kékeré kama fi wò kama dúpẹ́ dáìmà lẹ́ìlàn wọ́n na hàrà ma dúpẹ́ lẹ́lú orí tọ́lọ̀ sí fún ọtọ́mà àti tọ́lọ̀ sí fún ọtọ́mà kóre ni nítorí ìdọ́lọ̀ ọba ṣe táàrí ọlọ́pọ̀jù ìtàrí lọ gbogbo tọ́lọ̀ ọba aláàdápátá ní bùkádà sọ́dọ̀ ọlọ́ ọlọ́ọba nìkan ní bùkádà sọ́dọ̀ ẹnìkankan ọlọ́ọba ní bẹ́ẹ̀ bá mọ̀tẹ́lẹ̀ lèémà yẹsẹ̀ alùhù máa ń fi sọmọ àwọn àti wọn àrùn ọlọ́ọba gbogbo àwọn tọ́wọ̀ nínú sọmọ náà màláìka yasaluhu gbogbo wọn ni wọ́n bá búbú fẹ́lọ́ lójoojúmọ́ ni wọ́n bèèrè àánú lọ́dọ̀ ọlọ́run bá wa wọ́n arùn ọlọ́run gbogbo tí ń bẹ lérí lẹ̀ pátá àtẹ̀yítà ìgbédè rẹ̀ àtẹ̀yítà ìgbédè rẹ̀ pátá yasaluhu wọ́n bèèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run bá wa kúlẹ̀ yóò mi wọ́n fi ṣáàn ọlọ́run gbogbo gbà lòun ṣiṣẹ́ iṣẹ́ ọlọ́run bá ń ṣe òun náà ni tẹ̀dìbírù umur ká máa darí ìtì lérí ilẹ̀ ayé bí ṣe ń darí sọ́mà وملك في السماوات وملك في الأرض bíṣe ń darí tí lọ ń sánmà ní darí tí lọ lórí ilẹ̀ gbogbo tí lọ lábẹ́ ilẹ̀ ọlọ́ba ní darí gbogbo ẹ̀ ó sọ fún anáfisọ́hù oróyìn ara rẹ̀ ó ní allah ọlọ́ba ní mi ọlọ́ la ilaha illahu kò sẹ́ni tó gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lórí ilẹ̀ bí ìbájá allah nìkan tó ń lọ́dá sánmà òun lọ́dá wà táwà lérí ẹ̀ kí lọ́dá táwọn wá sí nǹkan mẹ́yàtọ̀ sí ọlọ́wọ́ ọlọ́run lómi nìkan náà lọ́ba aláyè gbogbo tí ń bẹ pátá ní ọ̀padà ní símá alẹ́kọ̀ọ́ yóò ọlọ́run bá ń ròyìn rẹ̀ olómi nìkan lọ́ba tó jẹ́ kíkọ̀ faradọ́ fara ti ọlọ́run dáta àkójọpọ̀ sínà tó ń wọlé ànáwó ọlọ́run ọba ní owó ètò ìgbé owó èsì sùn ọlọ́run ètò ìgbé ọlọ́run èsì sùn láwo máa fi sàmà wá tí wọ́n máa fẹ́ ard ọlọ́run lómi nìkan mọ́ ní gbogbo rẹ̀ òṣèlú kan tí bá mi pín bẹ̀ mọ́ndé lẹ́fi yẹ̀ṣọ́ wáyé dáhùn ilá bí ilé tó bá dé gọ́ọ̀lù kìyàmà kálùkọ́ wà nínú ìdààmú ẹnì kankan ò ní ṣìpẹ̀ àfikọ́ wá bọ́ ọlọ́run kọ́ wá gbà yọ̀ǹda lọ́wọ́ ọlọ́run kó tó ṣìpẹ̀ eléyìí ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ kò lè gbé wà lìjánà ẹnìkan wá fẹ́ ṣìpẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run fún ọlọ́run òṣìṣánú ẹ̀ mo bẹ̀ ọ́ fún un bẹ̀ mí kí n ṣìpẹ̀ ẹni tó fi ní wọnẹ́mọ́ yọkọ̀kọ́ wá gbà yọ̀ǹda lọ́wọ́ ẹ̀mí ọlọ́run kó tó di pé wà béèrè ìṣìpẹ̀ ajẹ́ pé gbogbo ẹ̀nà pátápátá ọwọ́ Ọlọ́run ọba bidayatu wa nihayatu ìbẹ̀rẹ̀ àti parí ọwọ́ Ọlọ́run ọba ní gbogbo ẹ̀wà ya'lamu ma bayna aydihim wa ma khalfahum Ọlọ́run ni mo mọ gbogbo nǹkan tí ó kílẹ̀ sí gbogbo nǹkan tó pamọ́ pátá Ọlọ́run ni mo gbogbo ẹ̀ náà wala wasi'a kursiyyu as-samawati wal-ard agáàrẹ̀ àga ọlọ́run ọfẹ́ gan ọfẹ́ ju gbogbo sánmà lọ ọfẹ́ ju gbogbo ilẹ̀ lọ wala yauduhu hifzuhuma ọlọ́run ọba ní gbogbo dọ́lọ̀ wọn adá pátá kò sí kan tí ó nira fún un láti sọ kò kan tí ó nira fún un protect ẹ̀ kò gbogbo tó ń dá nínú sánmà àti nínú ilẹ̀ ọlọ́run ọba ní gbogbo ẹ̀ òun ọlọ́run lòun mójútó kò sí kan tí ó nira fún ọlọ́run ọba láti protect wọ́wọ́lá alim ọlọ́run ọba ní ọba yìí ọba tó ga di gbogbo tó ga lọ ní wọ́wọ́lá azim ọba tó tóbi gbogbo tó tóbi lọ ní aya aya yìí aya tó azima fil bẹ́ẹ̀ nípa alásàsí òníra gbogbo àwọn olójú wọ́n wò títí ojú òní lápá lára àmọ́kẹ́ ni yẹn kó náà lọ́lẹ̀ gbàgbọ́ kó gbàgbọ́ níbi Allah tí wọ́n fi bẹ̀rẹ̀ àyà náà láha ìlàhù kó mọ́ tó gba nǹkan mìíràn bọ́mọ́ nígbà náà lọ́wọ́ bá Allah yóò dúró bóun ṣe fẹ́ fún kọ́lọ̀ mọ́sàrí sọ́ọ́ nìkan kan wa junudullahi katira ẹjá lọ nímọ̀ tí àwọn ọmọ ogun ọlọ́wọ́ bá wọ́n pọ̀ rẹpẹtẹ minhum malaika àwọn والحيوانات والجن àwọn àlìjànú ọmọgun ọlọ́ọba ni wọ́n àwọn ẹranko ọmọgun ọlọ́ọba ni wọ́n والجمادات àwọn nǹkan tí ó lẹ́mí gbogbo ẹ̀ pátá kò sí ìtọ́lọ́ọba ò lè fi báyẹn ta gbogbo ìtọ́lọ́ọba pátá ọlọ́ọ̀lù tọ́nù ẹ̀ ìfẹ́ ọyá ma bá lágbájájà yóò sì máa bájà àtòkè àtìlẹ̀ àti gbogbo tó wà ń bẹ̀ gbogbo wọn wọ́n tẹríba fún àṣẹ ọlọ́wọ́n ọba ni ọlọ́ọ̀ni mo sì ní àwọn ọmọ ogun lérí ilẹ̀ wa kana Allahu aliman hakima mo mọ gbogbo nǹkan mo sì ní ọgbọ́n òye lérí gbogbo nǹkan ọlọ́run wa ma ya'lamu junuda rabbika illa hu ọlọ́run bá ní gbogbo ilẹ̀ tí wọ́n wà yìí ẹ̀ẹ̀mọye ọmọ ogun tó wùn ní ẹ̀ẹ̀mọye ẹ̀ ọlọ́run ya ayyuhal ladhina ẹ

àtẹ̀yí táà lè rí ọlọ́ni wọ́n junudan lam tarawha àwọn ọmọ ogun kan bẹ̀jọ́ ọmọ báyín jà tó máa fẹ́ báyín jà ẹ̀ nẹ́rì sẹ́mẹ̀ pé wọ́n máa fi microscope wọ́n máa fi ń wo àwọn kòkòrò kéékèèké ìmí ẹ̀ẹ́fì wo ẹ̀ nẹ́rì hazza al-alamu kulluhu bí sábàbí jùrù tó mọ̀tún sọ̀kìrà gbogbo àgbáláyé lọ́wọ́ báyìí à ń bẹ nínú ìpayà lẹ́ni tó bá mọ́ ti lọ ọlọ́wọ́ bá aláà ìmì ayé lọ́wọ́ báyìí pẹ̀lú kòkòrò kan kékeré tá àlẹ́fojú lásán rí tí wọ́n pè ní coronavirus sẹ́rí kí ní ẹ̀ kìí sẹ́kẹ́ kékeré o ẹni tó bá mọ́ ti ṣe nǹkan kékeré gbogbo wọn nínú yàrá wa láàmà bí ọlọ́ hàfẹ́ àbẹ́wò ni tó lè pa gbogbo ayé kòkòrò kékeré yẹn táà lè fojú rí ọlọ́run ní kó dìde nílùú China coronavirus bó ṣe dìde yẹ jama ẹlẹ́bàá ti ṣẹ́sílá àsìkò díẹ̀ ló lòlẹ́ ayé tí wọ́n ti dìkẹ́tẹ̀ báyìí àmì ọlọ́run nìkan lókun ẹlòmíwà lọ́fíìsì yóò sì ṣubú lórí iṣẹ́ ó ti kú náà nìyẹn ẹlòmíwà lọ ní street yóò sì ṣubú òun ti kú náà nìyẹn ẹlòmíwà lọ bọ́ọ̀sì ẹlòmíwà lọ síbítù ọba ti mẹ́kànlẹ̀ báyìí ó ti kú òkú wọ́n tẹ̀lera wọn wọ́n ní tí èèyàn fọ́tí bá ní coronavirus ní yóò fún èèyàn 1000 láàrin ọ̀sẹ̀ kan látara chin èèyàn sún ní o látara àmbáyàn lọ́wọ́ ní o látara afárakara ní o èèyàn rìn àtẹ́gùn ni wa ma ya'lamu junuda rabbika illa hu ọlọ́wọ́ bá ní ẹ̀ma ẹ̀má sẹ̀mí èèyàn ìdí ìrọ̀sí jùlódàn ẹ máa rá wọn kan owó jùlódàn lamtara ọha àwọn nǹkan ẹ̀mí rí wọn wọ́n sì bàbá yíjà ọlọ́mọ́sà sọ níbi aburú bẹ́ẹ̀ ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́ bá wa ìbádọ́lá ẹ̀yàn rúṣin ọlọ́wọ́ bá àzíhì jùrùfúnmá fáírọ̀sì kékeré yìí tó hàdídù alam lẹ́rù bá gbogbo àwọn ìjọba alágbára ajá sọ́tẹ̀lá àtìbá gbogbo àwọn medical doctors wọ́n láti fi bá jà wọ́n láwọn ò tí ì aje àjẹsẹ́kùn mọ́ṣítẹ́ṣẹ́yà gbogbo àwọn hospitals láwọn hospitals lálálálá lágbàláyé gbogbo àwọn ọ̀jọ́rí gbogbo tí wọ́n lò kò sí tó ti kí se to ti to to ti ti níbẹ̀ tawakafati ta'irat ní China lẹ́ni ẹ́ plane of wọlé má wọ́n mú táhùdù ta'irat plane of jade tawakafati al-iqtisad tawakafati al-iqtisad al China lónìí ọ jẹ́ ìlú kan tó jẹ́ pé gbogbo ayé wọ́n ti padà sọ́dọ̀ wọn tó bá jẹ́ ọ̀rọ̀ àtajà Allah subhanahu wa ta'ala ọwọ́ ara jùrùsúmà virus kòkòrò kékeré kan tàà lè ní wọ́n da gbogbo ayé láàmú àwọn ìlú kan bẹ tó jẹ́ pé wọ́n ti rí èèyàn tó ní méjì mẹ́ta mẹ́rin gan wọ́n ti ráwọn tó ní l'Amẹ́ríkà wọ́n láti dé jama ọlọ́wọ́ bá wa وهذا سبب الانهيار العالمي táwọn ti kún fún bẹ̀lọ́ nǹkan tó wọ́n sí wàhálà wà dé lórí ọ̀rọ̀ ajá gbáyé ìbádọ́lá ẹ̀yẹ orísun ọlọ́wọ́ bá wa algirfima àwọ̀kọ́ àti tìjára ti ní alamiya irwan bakaluku nígbà wọn padà wá wò pínkí ní solúṣà báyìí lórí tí ń ṣẹlẹ̀ yìí torí pé ní bá wà rajà ẹjà tọ́ra oyé ìwé mẹ́mẹ́ àwọn èèyàn tọ́rajà lọ́wọ́ wọn ó súnmọ́ kan ní dáwìn àwọn èèyàn tó wọ́n gbèrú àwọn èèyàn tó wọ́n ràn lọ́wọ́ àwọn èèyàn tó dé dògbó ní plane kálukú ọ̀lọ́ China mọ́ àwọn tó wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ wọ́n wá rí pé kí ni solution èyí tí òfin ní kárí gbogbo àgbáyé tí òfin ní payé hun wọ́n wá padà sí bí àdúsù ojú sallá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀tùn bí tọ́ àwọn olùbẹ̀ ardin ṣe wà ń wọ́n wá padà síbi hadith yẹn gbogbo àpapọ̀ doctors ibi wọn fẹ́ ló kò sí nìyẹn wípé káwọn ṣe kọ́kọ́ mú solution yẹn wá ná solution yìí ànábì ti wa láti one thousand four hundred forty one years ago sallallahu alayhi wa sallam ìta ń gbẹ́yẹ́ ń bẹ̀ náà ni pé táwọn ìyàbá láì wọlé máa dàrú e, ebi wọlé àrùn yẹn wá sí gbogbo ìlú ayé kú tí bá wá fi اللهم أنقذ المسلمين من الوباء ومن البلاء اللهم أنقذ المسلمين من بينهم اللهم أنقذنا من الوباء في العالم نسأل الله تعالى أن يغفر لنا ذنوبنا ويستر عيوبنا فاستغفر الله إنه هو الغفور الرحيم والسلام على رسول الله وأصحابه أجمعين عباد الله ألا وتمسكوا بدينه وتوبوا إليه من كبائر الذنوب وصغائرها فإن الذنوب تزيل النعم فإن الذنوب تسبب العذاب أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أدفني ودوله وباوه ìfẹ́ ọlọ́run ọlọ́run kó bá nàbí wa Muhammad kó bá wọn ará lè àyọ́ màá yá ni nínú ẹ̀sìn wa ẹjá lọ lè bẹ̀rù ọlọ́run káṣí mà pé ìyàwó nídé àdáwò sí nídé àfikọ́jẹ́ pé a ti fi kankan síwájú ọlọ́run mọ́ dáwọn ẹrú ẹ̀wò àwọn tó bá dúró dédé òun gbà mí kọ́lọ̀un fààrùn sí wọn Mu'adh bin Jabal àjàkálẹ̀ àrùn olólè nílọ́pọ̀ ìyàwó rẹ̀ àwọn méjèèjì dọ́kànlá àwọn méjèèjì kú ìyàwó méjèèjì tó ní dọ́kànlá làwọn méjèèjì kú àjàkálẹ̀ àrùn yìí ọlọ́run ọmọ fi ń dáwọn ẹni o ẹni bá sì kú pẹ̀lú ẹ̀ tọ́wọ́ jẹ́lú gbàgbọ́ òdodo yóò jẹ́ àlámà min alamati ṣahada yóò jẹ́ àmì pé ọlọ́run ọba aláàgbà ẹlẹ́rú tọ́wọ́ jẹ́lú gbàgbọ́ òdodo àmọ́ yìí tí ó kílẹ̀ sí everybody ni pé ìlú China wọ́n àwọn àwọn àbẹ̀yẹ̀ bá lọ́wọ́ lọ mọ́kà tó bá dé yóò darí sẹ́wọ̀n ẹ̀wọ̀n yóò darí sí táwọn oníṣẹ̀ṣe àwọn ní ẹlẹ́bọ̀ wọ́n pọ̀ ń wọ́n kọ wọn síbi kan jẹ wọ́n yà ní Ramadan báyìí wọ́n gbé omi fún wọn àbọ́tí ibi Ramadan ẹ̀yìn gbà Islam ìjọba gan support Islam ìgbà tí àdáwò dé báyìí president wọn láti gbé ẹ e lọ sí mọ́sálásí ẹni kọ́ dákun ẹni kọ́ dákun ọlọ́wà bí ọ́ àdáwò náà ọlọ́mọsọ̀rọ̀ ọmọ kú àdáwò mọ́jọ bẹ́ni kọ̀ọ̀kan wa anábì lámùtà zahari lè fa iṣẹ́tu fi kọ́ọ̀mì kọ́t ìbàjẹ́ ò ní gba lẹ́lù kan hátà yóò lè lóbi ha títí tí wọ́n fi ní fìgbà ìbàjẹ́ yẹn pamọ́ ilà fẹ́ṣàfẹ́ ìmùtọ̀ àwọn àbíkẹ́ àjàkálẹ̀ àrùn lákan wọ̀lẹ̀ àwùjá التي لم تكن مضت في أسلافهم الذين مضوا léyìí tó jẹ́ kí wọ́n gbọ́rù àrùn bẹ́ẹ̀ rí nínú ìtàwọn bàbá wọn irú àwọn ibi àti ìyà tí ó jẹ wọn tọ́lọ́wọ́n bá dé sí wọ̀nyí wọ́n pàtà fún wọn wọn ò ní rírú ìyà bẹ́ẹ̀ rí wọ́n gbà pé rírú ìyà yóò ṣẹlẹ̀ rí anábìnrin wala zahrat al-fahisha fi qawmin illa sallata Allahu alayhim al-mawt anábì ní ìbàjẹ́ òní gbajúgbajà nílùú kan àfikẹ́ ọlọ́wọ́ bá aláà kọ́ máa pa wọ́n lọ́wọ́ wọ́

wọ́n padà rí pé virus yìí ó wá látara àwọn ẹranko kan táwọn èèyàn jẹ tí ó yẹ ká máa jẹ kò sí coronavirus lára màálù kò sí lára adìẹ kò sí lára ẹja ara àdán ọlọ́wà ara àdán sí àdán jẹ́ jẹ́ wọ́n kà jòkólẹ̀ kèfèrí láì ronú wọ́n lè decide pé àwọn fẹ́ máa jẹjò wọ́n lè decide fún wa pé ejò sínú dáa máa jẹ àwọn muslim nínú inú àwọn inú àwọn ìfura ma wọn wọ́n ní ó súnmọ́ kọ́jọ́ pé látara ìjò ló ti jáde èdè rẹ̀ ní ó ti wà nù sẹ̀rí àwọn pé àìjẹ́ àìjẹjò èkúté ilé àwọn èkúté ilé dáàmà lé wọn káàkiri olé ọmọ China yọ ma àwọn èkúté ayé èkúté gbogbo àwọn ìjẹkújẹ yìí kò sí ẹ̀yẹ́ Miami yá mi nínú ẹ̀sìn wa ẹjá dúró lórí ẹ̀sìn Islam kásì mọ̀ pé ọlọ́run ọba aláàánú ni gbogbo àwọn ẹlẹ́dẹ̀ tó wà ní wọ́n lòdù gbogbo ẹjọ́ wọ́n lè gbẹ́ kàdá ilẹ̀ ńlá kàdá ńlá pẹ̀lú àwọn mọ́tò trọ́ọ̀kì ńlá wọ́n fi kó àwọn ẹlẹ́dẹ̀ síbẹ̀ wọ́n sì ń dáná sun wọn síbẹ̀ ìpè àwọn ẹlẹ́dẹ̀ gbogbo lẹ́yìn náà ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bẹ̀ ni pé ìwọ́n náà fura sí gbogbo tó bá ti yapa koran tó o bá ń ṣe ọ̀pọ̀ra ní problem gbogbo tó bá ti yapa koran tó o bá ń ṣe ó lè máa rẹ́rìn nífẹ̀ẹ́ o gbọ́dọ̀ ọ̀pọ̀ra ní problem wọ́n náà wọ́n ṣe sinamá wọ́n ṣe siná àwọn fáwọn òṣèlú kan bẹ tọ́jú pé kò lóko ọlọ́wọ́n kan pàṣẹ látòkè sọ́mà ni ẹ̀rọ máa jẹ́ ọlá yóò máa dà ọ́ láàmú lákẹ́yẹmí ara látara sinà tó ṣe gbogbo dáàbòbò tó kọ́ fẹ́ dáàbòbò rẹ ọlọ́wọ́n nígbà ọlọ́wọ́n pàṣẹ nì wọ́n tó mutí

wọ́n lẹ́jẹ̀ mọ́sùn ọlọ́run ní báhàdà lóbi haribi min Allah ọlọ́run bá ní ẹmọ́ palẹ̀ mọ́ ogun èmi ọlọ́run fúnra mi ìnira màláíkà kan ìnira kòkòrò kankan èmi fúnra mi ọlọ́run ní báyìí jà ọlọ́run ní báyìí wọ ogun ilé ayé wa ò lè tó ó dìgbà tá a bá padà síbi qala Allah wa qala rasul tòrọ ọlọ́run bá gbélé ayé kalẹ̀ pẹ̀lú alukur'an ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà ìgbàdúrà ọlọ́mọ́sà ìsànú wa àlẹ́ iná bẹ̀rẹ̀ mahasaba gbogbo akáwọ̀ kíláàsì ní kọ̀rọ̀ kíláàsì ní gbangba ìyà tí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ wa náà nísìnyí gbogbo ẹ̀kọ́ ni ọlọ́run fi dá wa wò ìyà ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ years ọlọ́run ṣe wá dé nísìn ẹlòmíì láti sixty years ọlọ́run ṣe wá dé nísìn ẹlòmíì láti seventy years ọlọ́run ṣe wá dé ọlọ́run bá aláṣẹ ní bẹ́lẹ̀ máa ti ń ṣe lẹ́sẹ̀ kẹsẹ̀ báyìí náà lọ́lọ́run sì máa jẹ́ ẹjá fura síra wa gbogbo tí bá ń dàrú ẹjá fura síra wa ẹjá tó bá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni fàdámdàmà àléhùn rọ́bùhùn bìzánbìhìn fàṣàwáhà ọlọ́wọ́ bá ní nítorí pé wọ́n ṣẹ̀ ni mo ṣe jẹ wọ́n yà kí ní díẹ̀ nìkan káyà àbí kọjá pọ́ṣẹ̀ wọ́lá yà kó bá ìyá náà kárí wọn ọlọ́ni mọ́ ìmí ọlọ́wọ́ bá ìbẹ̀rù kí náà ṣẹlẹ̀ lẹ́yìn mo dáṣẹ̀ ni mo sì jẹ wọ́n yà kọ́lọ̀ mọ́ sọ wá lẹ́nu ìyàwó káwọ́ láàrin àwa àtọkọ wa láàrin àwa àtàwọn òbí wa láàrin àwa àtàwọn ọ̀rẹ́ wa láàrin àwa àtàwọn ọmọ ya wa láàrin àwa àtàwọn mùsùlùmí láàrin àwa àtàwọn tí ì ṣe mùsùlùmí sáà jàmbá ẹni bá ó ẹni bá ń ṣe kà <laughs> ẹni ka ń ṣe kà ìká òpadà ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá aláwọ̀ ní fílẹ̀ ó ilé iná tó lẹ́kọ̀ọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ̀wọ́ láàánú ẹ̀ àlùwàbá àdáwò náà kọ́lọ̀mọ́sẹ̀ járí solúsàn fún gbá wa si kò sí solúsàn yìí wípé A na rí oògùn dáwọ̀ àní wọ́n kó àwọn èèyàn sínú ni ọmọ èèyàn ẹni taari last year taari six months ago wọ́n sì dáná sun látara virus ẹ̀dàkùn torítọ̀ ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá aláǹsọ́ nínú al-Qur'an ó ní yakhruju min butuniha sharab ọlọ́wọ́ bá ní ẹ̀rí kankan tí ó ma jáde lára oyin oyin oyin tí ń fò yẹn ọlọ́wọ́ bá ní kankan ma jáde lára fihi shifa'un lin-nas ọlọ́wọ́ bá ní ìwòsàn fún gbogbo àrùn tí bá ń sèyàn àwọn afọ́ àwọn ẹja dúró lérí oyin àwọn ìtọ́ba ti wà affected kọ́ máa lá oyin gidi gbogbo àwọn tí afẹ́fẹ́ ṣe protection káwọn náà ká lè wá oyin gidi ká máa lá tọ́lọ́wọ́ bá aláwọ̀ ní parọ́ ó sì máa bẹ̀rẹ̀ ayé ọmọ parí rẹ̀ ọmọ pẹ̀lú yìí coronavirus láàmú abájà wọ́n wá ní gbogbo àrùn tí máa ń bẹ láàrọ̀ ọmọdébẹ̀ adama tí máa ń lá oyin gidi ọlọ́wọ́ bá ní yóò wòsàn ẹlẹ́ẹ̀kejì anábì ní hazi alhabbata sauda ashifa min kulli ta anábì ní sẹ́rí black seed gbẹrẹfu rẹ̀ wà òróró rẹ̀ wà anábì níbẹ̀ yẹn bá ń jẹ́ àbí ńlá anábì ọlọ́wọ́ fún ní ìwòsàn lérí gbogbo èyíkéyìí àrùn tí bá ń bẹ lára ẹ̀ eléyà máa jẹ́ protection fún wa lẹ́yìn àdúrà àdúrà lálákọ̀ọ́kọ́ bàyíká àmọ́rítú fọwọ́ èṣù ni ọlọ́wọ́ bá ní anábì Ibrahim sọ pé tọ́bá rẹ̀ ní ìmọ̀ ń bẹ ọlọ́run mo sì gbà pé òun náà a bá ṣàdúrà kò sí tó ní ká máa lo medicine lẹ́yìn tí ọba ti sí haram ń àtàgbára rẹ̀ àdáwò náà ọlọ́mọjọ wọ nàìjíríà gbogbo àwọn ìlú tó ti wọ ọlọ́mọsàbá ní káàkó ń bẹ̀ ìlú tó ṣẹlẹ̀ sí wọn náà ọlọ́mọsàbá ní káàkó ọlọ́mọsà fún wọn ní àbáyọ lérí ẹ̀ mọ́jà yọ parẹ́ báyọ ọlọ́run abẹ́lọ́ eh, torchlight àbọ́ra eh, socks àbọ́ra fìlà ní China wà láti dé wà láti dé tó hajj ọdún nígbà tó ah, bóyá ni wọ́n fi wá ṣáàjì bóyá ọ̀pọ̀lọpọ̀ tí gbogbo aṣọ ẹ̀rọ ní hajj pátá èyí tí China ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀jù ìdá àgbà ń lò nínú ilé wa gbọ́jọ ma ẹ̀ẹ́kì ní yẹn kìí ṣe wàhálà China nìkan wàhálà gbáyé àmọ́ pẹ̀lú àdúrà àti pẹ̀lú ìlàjì ọlọ́wọ́ aláàmọ́ ń sànú ọlọ́mọ́sà sàfúrújì ẹ̀ṣẹ̀ wa اللهم اشف مرضانا ومرضى المسلمين ورى المسلمين اللهم يسر امور المسلمين في كل مكان فتح علينا ابواب البركات والخيرات اللهم نعوذ بك من الوباء والبلاء اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء فاشتغ إنه هو الغفور الرحيم أقم الصلاة